kò bójúmu bí gómìnà Adeleke ṣe kì òṣèlú bọ ọ̀rọ̀ fásitì Iléṣà Ọ̀dẹ́yẹmí ló sọ bẹ́ẹ̀ alága tẹ́lẹ̀ fún ìgbìmọ̀ alákòóso iléèwé olùkọ́ni àgbà ìlú Iléṣà alàgbà Kúnlé Ọ̀dẹ́yẹmí ti ṣàpèjúwe bí gómìnà Adémọ́lá Adeleke ṣe dá bíbẹ̀rẹ̀ fásitì Iléṣà dúró gẹ́gẹ́ bí ìgbìyànjú láti lu ọmọ tuntun pa nínú ìpàdé oníròyìn kan tí àwọn àgbààgbà òṣèlú APC ní ẹkùn ìdìbò gúúsù Ìjẹ̀ṣà ṣe lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ní ọ̀dẹ́yẹmí ti sọ pé kò sí ìdí kan tó fi yẹ kí adeleke dá fásitì náà dúró ó ní ohun tí kò tọ̀nà ni bí gómìnà tó ṣe gbé àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá míì kalẹ̀ lẹ́yìn tí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀ṣun ti ṣiṣẹ́ lórí àbádòfin tó ní í ṣe pẹ̀lú fásitì náà tí gómìnà àná oyètọ́lá sì buwọ́ lù ú alàgbà ọ̀dẹ́yẹmí ní ìyàlẹ́nu ló jẹ́ fún gbogbo àwọn èèyàn ilẹ̀ ìjẹ̀ṣà pé láàrin oṣù díẹ̀ tó yẹ kí fásitì Iléṣà náà máa gba àwọn akẹ́kọ̀ọ́ lẹ́yìn tí àjọ jambo àti NUC ti fi orúkọ rẹ̀ sínú àkọsílẹ̀ wọn ni Adeleke pàṣẹ pé kí iṣẹ́ dúró lórí ẹ̀ nítorí òṣèlú ó ní ó yẹ kí Adeleke mọ̀ pé ìṣèjọba gbọ́dọ̀ dúró lórí ohun tó bá ń mú inú àwọn aráàlú dùn ṣùgbọ́n dípò èyí ìṣèjọba ẹ̀tanú àti ìgbẹ̀san ló ń ṣe bákan náà ni kọmíṣánná fún ọ̀rọ̀ ìgbòkègbodò ọkọ̀ àti iṣẹ́ òde lọ́sùn ẹnjìníà Rẹ̀mí Ọmọwáyé sọ pé ohun tí gómìnà ṣe lórí ọ̀rọ̀ fásitì Iléṣà náà jẹ́ nǹkan àbùkù gbáà fáwọn èèyàn ìlú Iléṣà ó ní tí gómìnà bá fẹ́ fi òṣèlú ṣohunkóhun kò yẹ kó jẹ́ ọ̀rọ̀ fásitì tí gbogbo àwọn èèyàn Iléṣà ti ní lọ́kàn láti ọdún mẹ́rìnlélógójì sẹ́yìn yìí ni yóò fi ṣe Ọmọwáyé fi kún ọ̀rọ̀ rẹ̀ pé Oyètọ́lá ti béèrè fún àtìlẹ́yìn àjọ TETFund lórí fásitì náà bẹ́ẹ̀ ni àwọn èèyàn ilẹ̀ Ìjẹ̀ṣà ti fi gbogbo àkọsílẹ̀ nípa rẹ̀ sọwọ́ sí ààrẹ tuntun Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu nítorí náà kò sẹ́ni tó lè dá fásitì yìí dúró. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online Ismail Adéyọ̀ ló kà á sétí gbọ̀ọ́yìn.